الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل قال الله تعالى وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم عباد الله فمن شروط صحة الصلاة بالإضافة إلى ما سبق ذكره في الخطبة الماضية استقبال القبلة سواء كانت الصلاة فريضة أو نافلة قال الله تعالى قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطرا وقال النبي صلى الله عليه وسلم في حديث المسيء للصلاة إذا قمت إلى الصلاة فأسبغ الوضوء ثم استقبل القبلة ثم كبر متفق عليه ومن عاين الكعبة فيجب عليه إصابة عين الكعبة وإلا فلا لقول النبي صلى الله عليه وسلم ما بين المشرق والمغرب قبلة رواه الترمذي وتعرف القبلة بخبر الثقة أو بالعلامات الدالة عليها أو بالشهاد ويستثنى من استقبال القبلة حال العجز إما لمرض أو حبس لقوله سبحانه وتعالى فاتقوا الله ما استطعتم كما يستثنى من ذلك حال الخوف لقوله سبحانه وتعالى فإن خفتم فرجالا أو ركبانا وقال ابن عمر رضي الله عنهما إذا كان خوف أشد من ذلك صلوا قياما على أقدامهم أو ركبانه مستقبلي القبلة أو غير مستقبليها رواه البخاري ولستنا من ذلك عباد الله المتنفل الراكب في السفر قال ابن عمر رضي الله عنهما كان النبي صلى الله عليه وسلم يسبح على راحلته قبل أي جهة توجه ويوتر عليها غير أنه لا يصلي عليها المكتوبة متفق عليه ويستقبل القبلة عند تكبيرة الإحرام إذا أمكن وإلا فلا لقول أنس رضي الله عنه كان النبي صلى الله عليه وسلم إذا سافر وأراد أن يتطوع استقبل بناقته القبلة ثم يكبر رواه أبو داود بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فمن الحالات الاستثنائية حالة الضرورة فمن كان على الطائرة فمن كان على متن الطائرة أو السفينة أو السيارة وهو مسافر ولا يمكنه استقبال القبلة فله أن يصلي إلى أي جهة لقوله سبحانه وتعالى فاتقوا الله ما استطعتم أدوك فون الله ọlọ́mọba tí ó ṣe wọ́n ní mùsùlùmí àpẹẹrẹ sí bó tí báyàn ti fi fi islam sílẹ̀ ti fi fi ìlànà adájọ́ muhammed sọ́kọ̀ọ́ àwọn àríwọ̀sẹ́lẹ̀ sílẹ̀ kí ọlọ́mọba kí ó sàfihàn kọ̀ọ̀kan wá kúrò níbẹ̀ àtọrọ ìkẹyìn fún anábìrọ muhammed sọlọlọ àwàlẹ òsèlè ẹni tí ọlọ́run bá tí ó gbé dìde láti lè wá jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńlá yí pátá ìkẹ́ àti ìkẹ́ náà kí ó máa bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lò gbà àti gbogbo àwọn tí a bá tó tẹ̀lé ojú ọ̀nà àwọn títí di ọjọ́ ìpele àkèyàmà ní ìtẹ̀síwájú nǹkan tí a ń sàlàyé nípa àwọn mẹ́jẹ̀mú èyí tí ó gbọ́dọ̀ pé tí wọ́n fi ní àlàáfíà tó ṣe yí pé téèyàn bá ṣe àfẹ́kù kan nínú rẹ̀ tí wọ́n bá kírun ìran náà ní jẹ́ àtẹ̀wọ́gbà torí pé gbogbo nǹkan nínú islam pẹ̀lú mẹ́jẹ̀mú àti lẹ́tò bí ọlọ́run bá ṣe gbé kalẹ̀ tí ó fi hàn ànábi wa muhammed sallallahu alayhi wa sallam. a ti sọ̀rọ̀ yín ní jẹjọ mẹ́jẹ̀mú àkọ́kọ́ ti ṣe kéèyàn máa kúrò níbi alhadaf yálà èèyàn ń se kó sùn ní àbí ó ń se ẹ̀jẹ̀ bímọ ni àbí ó ń jẹ́ nábàlá àti gbogbo àwọn kan tí ó dèrò ọmọ tí a ṣàlàyé ní ìjẹjọ lónìí májèmú míì òun náà ni a ṣe àlàyé nípa rẹ̀ òun náà ni dídójúkọ alqibla láti lè kírun ìyẹn ni pé dídójúkọ kàábà èyíkéyìí ìrántí ìmọ̀fẹ́ kí yálà ó jẹ́ ìrún ọ̀ràn àbí ó jẹ́ náfìlà ọ̀ràn yẹn ni kí ó dojú kọ kàába yálà ó jẹ́ ìrun jàǹdà bá fẹ́ kí ìrun sí òkú la torí pé sọ̀lá tó náà ni tí ò ní ní rúkú tí ò ní ní sùjádà nù ọgbọ́dọ̀ yà sí pé á dojú kọ kíbla ṣùgbọ́n tí ìbá ti ń sèrun tí ìbá ti ń sèrun kìí ṣe májèmọ́ ni kí á dojú kọ kíbla bíi kéèyàn fẹ́ ṣe sojúdù ṣok bóyá ìró ìdùnnú kan wá bá yálà orí admission ni o àbí ó bímọ àbí ọ̀sàgbọ́ èyíkéyìí èrò èyí tí ó dùn mọ́ nínú tó ti ń retí afẹ́ kíró ẹni bẹ́ẹ̀ níbàámu sí bí a ti ṣàlàyé lọ síwájú náà kíró ẹni bẹ́ẹ̀ kó sùjádà láti lè fi dúpẹ́ fún ọlọ́run kó sì kọ́ sí ànábìwọ̀n mohammed sọ́kọ́ bàbá ìwọ̀sẹ́lá. irú ẹni bẹ́ẹ̀ kìí sí ọ̀ràn yẹn ni kó dojú kan kíbla torí pé kìí sí àbí èèyàn ń ka quran lọ àwọn àyíká wà tó ṣe a ti máa ń fi orí kalẹ̀ nígbà tí èèyàn bá ń ka quran. irú ìgbà tí èèyàn ń ka quran náà kìí ni kí a dojú kan kíbla torí pé kìí sí gbogbo tí yálà ọ̀ràn yẹn ni ni ìrọ̀ tó ṣe kò ní kíkí táwọn ké sí òkú la ọ̀ràn yẹn ni kéèyàn ó dojú kọ alùpùpù torí pé ọlọ́run bá wa subahana wa ta'ala ó fi eléyìí rinlẹ̀ nínú sọ́rọ́tò bàkọ́rà anabi wa muhammed sallallahu alayhi wa sallam nígbà tí ó wọ ìlú madina fún bíi oṣù mélòó kan ó ń dojú kọ baitul maqdis òní ìyẹn jerusalem ṣùgbọ́n wo anabi sọ́kọ̀ọ́kọ́ àwọn àlẹ́ òṣèlẹ̀ pé kàábà ni ó máa dojú kọ ìyẹn fa tí ọlọ́run bá fi sọ yí pé ibi tí ọtí ọlọ́run láti máa dojú kọ ibẹ̀ náà ládojú rẹ̀ anabi sọ́kọ̀ọ́kọ́ àwọn àlẹ́ òṣèlẹ̀ kọ tí àyà sì sọ̀kalẹ̀ rẹpẹtẹ nínú sọ́rọ̀tọ̀ ìbákọ̀rọ̀ yìí pé ní o ó ti dé ọ̀ràn yẹn fún yín tẹ́ bá fẹ́ kí ọ̀hún kẹ́ dojú kọ kàábà bákan náà anabi wa muhammed sallallahu alayhi wa sallam ní ìjọ kan ó jókòó nínú mọ́sálásí arákùnrin kan wá bẹ̀rẹ̀ sí kírun ó sì ń kírun tí ó parí ọ̀rọ̀ rẹ̀ anabi pé anabi sọ pé sọ́lẹ̀ fa iná galam tó sọ́lẹ̀ eré arákùnrin yìí ìrọ́kọ́lé tó ń ké yìí lọ́tún rò ẹ̀kí nígbà tó ké tó tó parí anabi tó pè é pé èyí tí kírun sẹ́yìn nígbà tí wọ́n di ẹlẹ́ẹ̀kẹta ni arákùnrin wa sọ fún anabi pé a ah, ìrẹ anabi wọn ò máa kí ju bí òun ṣe ń kí lọ yìí anabi wa kọ ní àwọn nǹkan tó ṣe gbé ọgbọ́dọ̀ sí nínú ọ̀ràn rẹ̀ onágbèrè hadith musi ilẹ̀sọ̀rẹ̀t hadith tí ọ̀pọ̀ ìran kí tí anabi fún rẹ̀ dìde kọ bí yóò ṣe kírun tí ó fi jẹ́ àtẹ́wọ́gbà lára gbọ́dọ̀ bí sọ fún jọ́nà lọ́ni pé tó bá fẹ́ kírun pé pé ó ṣe àlùwàlá dáadáa. lẹ́yìn ìgbà náà kọ́ wá dojúkọ alqibla ọ̀rọ̀ yìí jẹ́ pé wáyé pé dídojúkọ kàábà láti lè kírun mọ́jẹ̀mọ́ ni ẹ̀dọ́ wá kírun síbò tí èsì kàábà kódà bírun yẹ bó ti wulẹ̀ kọ́ pọ̀ tó kò ọba wa subhanahu wa ta'ala méjì máa ń wà ìgbà èèyàn wà ní inú kàába tí ó máa wo kàába lọ́kàn báyìí kí kí ó sí ní rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa ẹni tí ó ti sí ní rọrùn fún kí ọlọ́ba jẹ́ kí á lè máa lọ. tí ẹ máa wo ọ̀ràn àyàn ni kéèyàn ó dojú kọ gẹ́gẹ́. ṣùgbọ́n ẹni tó ṣe pé òun ò lè rí bí a wà nàìjíríà nísìn kìí ṣe ká dojúkọ kàábà gàgà ṣùgbọ́n agbègbè ibi tó wà ìtọ́jú ọ̀ràn yẹn ò ní pé ká dojúkọ ìyẹn fi jásí pé màá gbé àkíyèsí sí àwọn nǹkan míì tí máa ń dá èdè ayédè ilẹ̀ nínú mọ́sálásí àwọn mọ́sálásí míì wọ́n ti kọ láì mẹ́yẹ ọdún síwájú kí n tó ń pè ní búúsílà yẹn ní compass kó tó di ibi ó dé ọ̀dọ́ míì tó wá gbé kọ́mpáàsì yìí kalẹ̀ nínú mọ́sálásí yóò rí pé mọ́sálásí ẹ bend díẹ̀ yẹn ni pé ká ní pé o ó níbi tí mo dẹ̀yẹ̀ kọ́ yìí gẹ́gẹ́ bó ṣe jásí pé bíi ní kíblà tọ́ra wa bend díẹ̀ tí èsì kọ́ bend pọ̀ sí agbègbè right àbí left àbí ibi tí mo dojú kọ so èdè ayédè ọ̀sẹ̀lẹ̀ yìí pé mọ́sálásí ò dojú kọ kíblà ìjẹ́ fẹ́ntọ́ bá wà ní káàbáyìí ẹni tí ọba sí nínú kaaba tọ́ba tí masalasi bá sá ti dojúkọ agbègbè ibi tí kaaba wà ìyẹn lọ jẹ́ ọ̀ràn yẹn torí pé àwọn arinṣẹ́ ìgbàlódé lónìí tí tẹkinọ́lọ́jì ti gbé wá yóò sọ bí tí kaaba wà gẹ́gẹ́ ìyẹn ló dáa jù bá lè rí tẹ́yìn bá lè ṣe ṣùgbọ́n masalasi tí wọ́n ti kọ́ lọ ọ̀rọ̀ yìí kọ́kọ́ bẹ́ẹ̀ dìde ẹ̀yẹ pé bọ́yá àwọn wọn jẹ́

bá ma kíblà pẹ̀lú oníranran àwọn nǹkan sẹ́yìn bá débi kan tí ó sọ pé kò sí máa kírun bẹ̀ nílùú yẹn ó lè ma kíblà ibi tí yóò dojú kọ látara masalasi tó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n kò bí wà sẹ́yìn ó tè é tí ò ní sí masalasi bẹ́ẹ̀ bí kéèyàn lọ sílẹ̀ yìí bò àbáwọn kọ́ńtírì míì tó sọ pé mùsùlùmí ọ̀pọ̀ ń bẹ̀ ẹni tó bá rí àpẹẹrẹ pé ah, mùsùlùmí lélẹ́yìí torí pé alihamudulilayi kò sí ibi tẹ́yìn ó dé lórí ilé ayé lónìí tí ò ní bá mùsùlùmí kí wọ́n ẹni bẹ́ẹ̀ kó béèrè lọ́wọ́ ẹni tó wà yìí pé mùsùlùmí ní tí èsì kẹfìrí pé tẹ́yìn bá fẹ́ kírun níbo lèyàn dojú kọ èyàn lè máa kíkà látara bẹ́ẹ̀ kí o sì gbára lé irú ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ ìgbà míì wà ìyá máa lọ sí hòtẹ́ẹ̀lì ó sì máa ń sẹlẹ̀ dáadáa tọ́sí pé àwọn ará òṣèlú wọn ò ní fi àpẹẹrẹ bíbi tí kíbla wà ní kálá wọn ìlú tó ṣe pé wọn lákàtún ẹsìn òtẹ́ẹ̀lì tẹ bá ní wọn ó ti fi jẹ kó yẹ yín pé tẹ bá wà náà òtẹ́ẹ̀lì ibi tẹ́ dojúkọ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òtẹ́ẹ̀lì tiwa ní nàìjíríà wọn ò ní sílẹ̀ so ká béèrè lọ́wọ́ àwọn tí ó ṣe é pé àní lọ́ọ̀jì wá sínú òtẹ́ẹ̀lì pé ibo ni wọ́n máa dojúkọ níbí iye ò sí kankan tọ́ba sí pé etí wọ́n mà ní. àwọn míì tí ọba mà náà wọ́n sọ pé àwọn ọ̀ma. lárojú pọ̀nà tọ́já sí pé èèyàn tún fi lè mà á tẹ́yìn bá ní irú compass tí mo sọ yẹn lọ tó sì pé ọ̀rọ̀ ọ̀hún dáadáa. sọ èèyàn ò filẹ̀ láti lè fi ma ibo ní agbègbè tí òun ó dùn yẹn tí ó dojú kọ. ṣùgbọ́n èyí tó rọrùn jù yálà mùsùlùmí ni o àbí kékeré ni o ẹ̀dọ́ bá wà nínú nàìjíríà yìí gbogbo omi tó rí kọ́ wà kó bèrè pé ibo ni north east torí pé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè áfíríkà agbègbè tí ibi sáìdì ibi tí wọ́n wà sí káàbà ọjọ́ north west so nígbà tó ṣe pé north west ní ọ̀pọ̀lọpọ̀ lu áfíríkà sí nàìjíríà jẹ́ kan ìlọ́wọ́ sí káàbà àti pé kíbla àwọn ayọ́jẹ̀ north east tàbá sì ṣàkíyèsí gbogbo mọ́sálásí tà ní ní nàìjíríà àti mọ́sálásí tà wáyé náà a ìbòlẹ́wò dojúkọ north east gbogbo mọ́sálásí tó wà nàìjíríà tí ọba ti dojúkọ north east ìtumọ̀ rẹ̀ ní pé kò fèsì kéwìlà tó ti fèsì agbègbè yẹn so irú ẹni bẹ́ẹ̀ ò ti mú kéwìlà ìyẹn sì ni ó dùn ún mà kódà fẹ́ntì èsì kẹfẹ́rì tó ń ibi tó ń wáyé kẹfẹ́rì ni kọ́kàn bẹ̀rẹ̀ yìí pé ọ̀nà wo ní north east wà tó yẹ pé tí wọ́n fẹ́ lọ sílẹ̀ haúsá ìbò ni wọ́n dojúkọ ìbò ni mọ́tò dojúkọ so ibi tó bá tọ́ka síhùn ọ̀nà ibẹ̀ ni kébìlà nàìjíríà àti àwọn orílẹ̀-èdè míì ní orílẹ̀ ayé irú ti madina tí anabiwa muhammed sallallahu alayhi wa sallam sọ yìí pé láàrin mọ́ṣẹ́rẹ̀ pàṣẹ magreb hadith yẹn wà nínú tẹ́rmìdì yẹn pé láàrin ìbòyọ ọrùn àti ìbòwọ rẹ òní kíbla wà hànẹ́bìn rí fàṣílù madina àti àwọn àlù tọ́jẹ́mánì kí wá sí pé ọ́ àpilẹ̀ sí gbogbo ibi tó yàn bá dé torí pé lu madina ọ wà ní nọ́ọ̀tì sí kaaba ìyẹn kan tó yá sí pé táwọn bá fẹ́ dojúkọ láti lè kírun south ni wọ́n dojúkọ tí yọ̀wá wà láàrin east àti west so mo pàkíyèsí eléyìí torí pé ẹlòmíì tó bá ká hadith yóò lérò pé tánà bí gbà lérò ní pé gbogbo bí tó bá ti dé sáwà níbo ni west níbo ni east ibi tí ọba jẹ àárín méjì rẹ òun náà ni kíbla wà bára so hadith anibi sọlọ bá parí wọsẹlẹ ọ ń sọ nípa ibo ni àwọn aráàlú madina ni wọn máa dojúkọ ẹmbásì dé madina lónìí so kìí ṣe kan tí ó yí padà ibi tí wọ́n dojú kọ náà nìyẹn títí di òní yìí lára àwọn ojúgbọ̀nà tá a fi lè mọ kílà ní bó tilẹ̀ já sí pé àwọn ojúgbọ̀nà bíi wà ṣùgbọ́n tó ṣe pé ó lè má rọrùn fún gbogbo èèyàn àwọn tí bá máa ń àjò dáadáa níjọ́ níjọ́ wọn a máa fi ìràwọ̀ wọn a máa fi mọ bí kílà wa torí kí látara àrìn àjò wọn wọn a máa mọ̀ yí pé ah ìràwọ̀ báyìí sáìdì kàábà ló wà. kódà nínú nǹkan tí ó rinlẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ tú atẹ́gùn bátẹ́gùn ṣe ń fẹ́ níjọ wọn a fi máa ibo ní kébìlà wa ṣùgbọ́n yẹ o lè má rọrùn èyí tó lè rọrùn òun náà ni àwọn ètí aṣọ ìmọ̀ ká béèrè lọ́wọ́ sí pé ibi tó yẹ wà kì í ṣe àwùjọ mùsùlùmí àti mùsùlùmí àti kìfòyè pàtàkì jùlọ ẹni tó bá ti jẹ́ ẹlẹ́kọ̀ọ́ tẹ bá béèrè pé ibo ni north east wà nínú ìlú wọn so yọ sọ fún yín tẹ́sí fi mọ ìbò ní kíbla wọn. ìyẹn ni general law nípa kíbla ṣùgbọ́n àwọn àyàfi wà tó ṣe é pé ó lè mú ìyàmá dojú kọ kíbla tí wọn rí ó sì lálàáfíà. àyàfi àkọ́kọ́ oníkéèyàn ọ̀ka gara ẹlòmíì a máa kádàrà látara àárẹ̀ tí ń ṣe bóyá wà ní hospital àbí ọ wà nínú ilé náà ni ẹni tí mójútó òun ti wá lọ sójà bóyá ọlọrọ ogun àbí fúnìkan àbí nìkejì kò sáṣẹ ẹlòmíì pẹ̀lú ẹ̀ àsìkò ọ̀run sì tó wọ́n fẹ́ kírun àárẹ̀ rẹ̀ sì ní kì í ṣe tó lé jí síbi tí kíbla wà irú ẹni bẹ́ẹ̀ yóò kírun láì dojú kọ kíbla tí irun rẹ̀ ó sì jẹ́ àtẹwọ́gbà kí torí kọ́ kàgàrà lára ibi táwọn onímọ̀ tó sọ nípa rẹ̀ ó ní irú ẹtí ẹ̀ ń dè mọ́lẹ̀ sójú kàǹkẹ́ ọlọ́run ajọ́ sàn wá níbẹ̀ tó ṣe pé ibi tọ́wọ̀ yẹn náà ni ó ti kírun wọn sì ṣe tán láti lè tu yóò kírun ní bí ó ṣe wà náà ni láì dojú kan kébìlà torí pé ọlọ́run bá sọ pé fatahu lọ́ha mọ̀sátàtù bẹ́ẹ̀ bá ṣe lágbára òun náà lẹ́sìn bẹ̀rù ọlọ́run yẹ ni pé ntẹ́ lágbára òun ò ní làgbọ́n yẹn lọ́rùn ntọ́ lágbára nìyẹn òun ni ó sì ṣe tọ́lọ́mọ tí ìran rẹ̀ ó sì jẹ́ àtẹwọ́gbà níwájú ọlọ́run bàbá subahana wa ta'ala. lára tí ó tún jẹ́ àyàfi tó sì ń tọ́ka sí pàtàkì bí wọ́n ṣe tó tó ṣe gbé ẹni tó bá fi sílẹ̀ á irú ẹni bẹ́ẹ̀ ó sì lé ayé wa yóò sì kábàámà lọ́jọ́ gbẹ̀dẹ̀ àkíyàmọ́ tí ọlọ́run bá kọ́ sàánú wa lásìkò ìgbà tí ogun bá le tí níjọ nígbà táwọn mùsùlùmí táwọn kẹfìrí bá fẹ́ bá wọn jà ìgbà míì wà ló ṣe pé ogun ọ̀rọ̀ lẹ̀ táwọn kẹfìrí tí wọ́n kápọ̀ ara wọn síbì kan táwọn mùsùlùmí ọ̀ wà níbì kan lásìkò yẹn ẹ̀rí pé ìjà ò tí ì máa lọ wọ́n máa kírun lẹ́yìn tí wọ́n máa dojú kan kíbla àwọn tí ó kí ó ti ní bí wọ́n sì máa ń kí tó ṣe pé á máa ṣàlàyé lọ́jọ́ iwájú. àwọn ka ó máa kí àwọn kan sì máa sọ wọn nípa pé kí ọtọ ọmọ opportunity wípé wọ́n kírun lọ láti lè jálò wọn. ṣùgbọ́n tí ogun bá dójú ẹ̀ tí ó tọ́já sí pé kò sí fọ́kànbalẹ̀ mọ́ ọlọ́run ò tún yọ̀ǹda yí ẹ wà ogun ẹ̀ wá ní kírun rárá. bí ṣe ń sáré lọ tó wà lórí nǹkan àgbọn rẹ̀ iná ìlú ọmọ kírun ibi tọ́wọ́ á rí kó kọ lásìkò gbà náà ẹ sọ fún mi tó ṣe bí kéèyàn ó fi ọ̀rọ̀ lẹ̀ lẹ́yìn tí ó fèsì kúrò yìí tó yẹ pé tọ́mọ ilé sèmísèkì kan tí ọ̀rọ̀ ọ̀rọ̀ fún kẹfìrí láti lè lo opportunity mistake yẹn tó ti bẹ́ẹ̀ náà ọlọ́run sì ṣe lọ́rùn yẹn pé mùsùlùmí gbọ́dọ̀ kí ọ ọ̀wọ́ ni pé yóò kí ní kò sì lágbára irú condition báyìí náà ọlọ́run bá ṣe àyàfi rẹ̀ tó fi já sí pé èèyàn ò ní dojú kọ kébìlà lára ìgbà tó ṣe pé kò ní jọ́ràn yàn láti dojú kọ kíbla òun nígbà tí èèyàn wà ní rìn àjò tó wá fẹ́ yẹn náà fìlà tó ṣe pé ọgọ́rọ̀ ńlọ́jà sí pé àlàkà kọ̀ọ̀kan yìí tí èèyàn bá wà nínú mọ́tò kò sí nǹkan tó láì fi láti yẹn náà fìlà torí pé àlejò muhammed sọ́kùnmọ́ wà lè sílẹ̀ ká máa síbẹ̀ ẹ̀ sì rí pé inú fẹ́ẹ́kù tí èèyàn wà òun ọ̀rọ̀ mọ́ pé bí kan ní kíkà ibi títì bá gbà lọ ni ó máa ní olùjúkọ ìròyìn tí ń lọ sí kò nísì lẹ́yìn pé ọkọ̀ yìí sí kíkà nù ó sì fẹ́ yan náfìlà nínú mọ́tò ọrọ̀rùn fún rú ẹni bẹ́ẹ̀ láti lè yan náfìlà tí ò ní ní rògbò tí ò ní ní sùjádà ọ̀ ẹgbẹ́ yóò kà máa bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ tọ́lọ́wọ́ sì gbà lọ́wọ́ rẹ̀ tí ìbá wà ní rògbò báyìí ìyá ọ̀yàn náfìlà ní tí ò ní dojú kọ kíbla ṣùgbọ́n ká ní pé ọ̀rọ̀ níbàámu síbi àlẹ́bí sọ́kòkò àwọn àlèwòsílẹ̀m sí máa ṣe tọ́wọ́ wà ní rìn àjò yóò jẹ́ kí nǹkan àgbọ̀n rẹ̀ ó dojú kọ kíbla yóò wá sí ọlọ́wọ́ àgbà tọ́wọ́ ti ṣe aláwọ̀ párúdá yóò máa lọ pẹ̀lú nǹkan àgbọ̀n rẹ̀ ibi tí ọ̀nà bá wá darí ẹ̀ sí òun náà ni yóò máa fèsì gbàdá yẹ́nì pé kò ní kùlà yálà òun fèsì kíblà o àbí òun ò fèsì kíblà ẹ̀rí eléyìí ọ wà nínú sọ ibùkárí àti muslim ibn umar rọ́bì ọlọ́hu àdìgúnmá ó ní pé àníbi sọ́mọ́ ọlọ́hu àdìgúnsílẹ̀ tí wọ́n fẹ́ yẹn ná fílà ní ìrìn àjò rẹ̀ yóò wà lórí nǹkan ẹ̀gbọ́n rẹ̀ tí ó sì máa yẹn ná fílà léyìíkéyìí ibi tó rí kó dojúkọ ọ̀wọ́ yìí àníbi sọ́mọ́ ọlọ́hu àdìgúnsílẹ̀ kò ní kírun ọ̀ràn yàn lórí nǹkan yọ sọ̀kalẹ̀ ṣùgbọ́n náà ṣe pé náfìlà ni kò ní sọ̀kalẹ̀. anas ọmọ malik nínú ẹgbẹ́ wa tiẹ̀ tó wà nínú sunan abid ahud òun sọ pé anabi sọ́kọ̀ bá ayọ̀ sẹ́là kí kọ́kọ́ máa dán kẹ́ àgbọ̀n ojú tí ó fi dojú kọ kíbla láti ṣe ọlọ́ọ̀bọ̀ àgbọ̀n lẹ́yìn ìgbà náà yọ wà lórí ìkàgbọ̀n rẹ̀ lẹ́tọ́ sí pé kò ní dojú kọ kíbla. sókè ní pé láti lè má tura wa ní ládàá yíyan náfìlà ẹnu sí pé ìrìn àjò ọmọ ń wà lọ́dọ̀ rẹ̀ lọ́pọ̀ ọgbà tí ò ní file láǹfààní dùhà pé kọyàn náfìlà dùhà tó sì wà nínú mọ́tò ó rọrùn fún kí ọyàn náfìlà rẹ̀ lórí ìjókòó rẹ̀ tí ó sì ní dojú kọ kíbla lára ìrọ̀rùn tí ṣẹlẹ̀ islam tó ṣe téèyàn ó sì tó fi máa gbà ládàá kódà kéèyàn wà ní orí rẹ̀ àjùlélẹ̀ yìí lára àyàfi míì ó lásìkò làlórí tí ò sí bó ti fẹ́ ṣe ìyẹn máa ń wáyé nígbà téèyàn bá gun bíi plane àbọ̀kọ̀ ojú omi àbí train ẹni tó wà lórí plane kò sí bó ti fẹ́ dá dúró ó lè bọ́ wá tó débi tí ó ti bàkó tó lè láǹfààní irú ẹni bẹ́ẹ̀ irun ọ̀ràn yẹn sì bá báwo ni yóò ṣe kírun ibi tí plane bá dojú kọ òun náà ni ó ṣe kíni o iná ni ó dojú kọ láti kírun tó bá rọrùn nínú àwọn plane míì tó ṣe pé yọ láǹfààní láti máa rúkú àti sùjádà yọ máa ṣe ṣùgbọ́n plane míì tó bá ṣe pé kò tóbi púpọ̀ ààyè bẹ́ẹ̀ ni wọ́n wà orí ìtukù tó wà òun náà ni wọ́n máa ṣe kíni o ni ó ti máa kírun rẹ̀ láì dojúkọ kébìlà torí pé wọ́n sọ pé fàtẹ́kùnlá àmì sàtàtù ìtumọ̀ ẹ̀ ní pé èyíkéyìí nǹkan àgùntẹ́yìn ẹ̀rí wà plane ni o train ni o ṣéèkù ni ọkọ̀ ojú omi ni o èèyàn láǹfààní ọ̀ràn yìí sí ni kó kírun ọ̀ràn yẹn rẹ̀ láì ní dojúkọ kíbla torí pé kò lè rọrùn fún un plane ò sí dájú bẹ́ẹ̀ ni train ò sí dájú ó ti ní station kọ̀ọ̀kan tó ṣe pé wọ́n ti máa dúró ṣùgbọ́n tó bá ṣe pé mọ́tò ni tó jẹ́ torí ilẹ̀ àwọn tó lákàkún ọ̀run púpọ̀ jù òun náà ni ẹ̀yà haúsá kò sí kódà láti kánò sí bauchi bí ó ṣe jìnnà tó ń mọ́tò ó sì dùn ó tí òjò tẹ́rẹ́ àwàsí lọ mọ́tò ó dùn ó láti lè kírun sásìkò òun bá tó ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n bì tó ṣe gbé ọ̀pọ̀lọpọ̀ wọn náà mùsùlùmí ni wọ́n ń lọ àbújá kódà lásìkò òun tó jù bẹ́ẹ̀ lọ ìmí tipátipá di alẹ́fẹ̀ẹ́ fi mo dúró ní lọ́kọjá tó ṣe gbé òun tẹ́ lọ́tò ni. so eléyìí ìwà tí ó burú jáì ni tásìkò ọ̀run bá ti tó ọ̀nà ọba ló ní ìsẹ̀mí ayé ọmọnìyàn kò sẹ́ńdọ́ sọ fún yín pé ibi tó ń sáré lọ ó débẹ̀ yìí ìṣẹ́jú mélòó la fẹ́ fi kírun kò pé ìṣẹ́jú mẹ́wàá so kí mọ́tò dúró kí ọjà sí pé káwọn èèyàn ó fi láǹfààní àti kírun nígbà tí àsìkò ọ̀run bá tó òun náà ní ọjọ́ ìlànà ṣùgbọ́n tó wá sí pé dráìfà olórí kankan ni tóun ò ní dúró téèyàn sì mọ̀ yí pé àsìkò ọrùn yìí yọ ọkọ̀ mọ́ lọ bí àsọ̀bà nísìn tí ò sí dàpọ̀ márùn mi ọwọ́ ọkọ̀ láago márùn wọn lọ sàbújá mọ́tò sì ní dúró àbí ní lọ́kọjá kò sì lè tí ì dé bọ́yá bí ìfẹ́ àbí lùsà tí àsìkò àsọ̀bà òfin yóò fi kọjá inú mọ́tò tó wà náà ni ó ti kẹrọ torí pé dráìvò ṣetán òun ló gbé èèyàn bí fún àsọ̀bà kò sì ṣetán láti ká sọ wáǹtì ẹ̀ so kéèyàn ọmọ bá lẹ́sẹ̀ òun ó kírun níbàámu sí bí o sì lágbára torí gbọ́n náà sọ pé fatakùnlọ́ mọ̀sítàtàtù ṣùgbọ́n tọ́ba ṣe pé driver corporate èyí tó jọ́ràn yẹn ni láti lè sọ̀kalẹ̀ láti lè kírun iye fún ẹni tí ń sèrìn àjò ìgbà míì wà téèyàn lè má jẹ arìnrìn àjò láwọn ìlú tó bá tóbi yìí tó ṣe pé ó dọ̀ yóò mú yàn àsìkò àṣọ́bà sì fẹ́ lọ àbí àsìkò àìṣá ìfẹ́ lọ má yàn lọ́wọ́ inú òní ló sì wà. tí ó bá rọrùn láti lè jáde kí wọ́n kírun ìyẹn lọ́jọ́ ra ṣùgbọ́n tí ó bá rọrùn tó sì já sí pé irun tí ó fẹ́ bọ́ yìí kìí ṣe irun tí èèyàn lè dàpọ̀ mọ́ irun míì bí irun àṣùbà irun àṣùbà ò lè dàpọ̀ mọ́ irun míì níwájú kódà kó sì pé nùlú lọ́wọ́ yóò kírun ọbẹ̀ nínú mọ́tò ṣùgbọ́n òun ò ní ṣe kọ́sùrù kò ní kírun rẹ̀ yóò kí ní mẹ́rin ni ṣùgbọ́n tó bá ṣe kírun tó ṣe é dàpọ̀ márùn-ún míì ni bí irun àyílà ní sìn ìyẹn wà nínú ó dọ̀ọ́ àsìkò àyílà wa tó kódà ó ti fẹ́ kọjá ṣùgbọ́n àwọn àyílà nínú sẹ̀ríà a lè dàpọ̀ márùn-ún àlásàrì àbí kó ṣe pé ìrun mọ́gíríbì lásìkò ẹ̀fẹ́ lọ ìrun mọ́gíríbì ọ̀rọ̀ nínú sẹ̀ríà láti dàpọ̀ mọ́ ìṣáì tí ọba ṣe pé condition ìlú mu wá sí kì í ṣe pé láti màmá fojú sí o nípa ibi bọ́yá àti ìnáwó àfikà rárá ṣùgbọ́n tí ìbáwọ̀ àárín àjò àbí ó jẹ́ aláàrẹ̀ àbí irú kọ̀ǹdíṣàn náà sọ yìí náà ìlọ́wà ni yóò lọ àyílàlà ní ẹ̀mí wípé ah, nígbà tí àlàsáré ọba ti kọjá òun ó ti kúrò nínú odò tí ó wà tọ́lá ṣe pé mọ́kìrìbì ni yóò lọ la di àsìkò ìṣe ṣùgbọ́n tó bá ṣe pé ohun tí ò ṣe jọyìn pọ̀ márùn-ún míì yóò kí níbi ó sì wọ̀ náà ni pẹ̀lú pé ọ̀nà sọ pé fọ́tàkùn lọ́hán ọ̀sàtàtù bẹ́ẹ̀ bá ṣe lágbára òun náà ni òun ó ṣe lànkà ọ̀yìn lọ́rọ̀ ẹni tí ọwọ́ àṣàgbé ìwọ̀ pẹ̀lú kíblà sẹ́yìn pé aṣọ ẹgbẹ́ sẹ́yìn bá débì kan tí ọ̀ma kíblà ó yẹ kó béèrè ni òun ọ̀wá béèrè ọkà kírun síbi tó wù gẹ́bí tí mo sọ ọmọ ń wáyé púpọ̀ fún ẹni tí bá máa travel tí ó wà ní ọ̀tẹ̀ kò béèrè kò sì gbìyànjú pé láti lè mọ àwọn tí ó fi máa kíblà níbàámu sí bí àṣìṣọ yẹ ọkà kírun tí ó bá padà hàn pé á ah, ibi tó kírun sí kìí ṣe bí kíblà ni ó ti dọ̀ràn yẹn kó dáhùn yẹn padà ó ti di ọ̀ràn yẹn kí ó dáhùn padà ṣùgbọ́n ó béèrè nígbà tó béèrè ó tún ṣe gbìyànjú láti mọ kíblà pẹ̀lú gbìyànjú rẹ̀ tó ṣe é pé ah, ibi kíbla wà ní ọ padà wá hàn yí pé ah, ìgbìyànjú yẹn ní mistake nù irú ẹni bí ò ní dàrú padà torí kó ti ṣe gbìyànjú bí ó ṣe lágbára ṣùgbọ́n padà clear wípé ìgbìyànjú yẹn mistake wà bẹ́ẹ̀ kò ní dàrú padà ẹni tó sàtẹ́ ìwọ́n tiẹ̀ kò béèrè kò sí kan ọkàn wò ó pé tó wọ́n kírun sí ibì kan tiẹ̀ tí ọba padà àyín pé ibi tó kírun sí kìí ṣe bí ọkẹ́fìlà wà ó ti di ọ̀ràn yẹn kí ọ̀daràn yẹn padà pẹ̀lú ìgbọ́nà láti máa tẹ̀síwájú nípa àwọn májẹ̀mú èyí tí wọ́n fi lálàáfíà níjọ́ mẹ́jọ kí ọlọ́ba kí ọsọ ọjọ́ ìgbà náà lọ. aláwọ̀má àìsàn ìsìlámù mùsùlùmí wà àìsàn aláwọ̀má àìsàn ìsìlámù mùsùlùmí wọ́n dẹ́mìíràn àdáyà àdáyà dín اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم اتعنا باسمائنا وبصرنا وقواتنا ما حييتنا واجعله الوارث منا واجعل ثارا على من ظلمنا ولا تجعل الدنيا أكبر همنا ولا تسلط علينا من لا يرحمنا يا رب العالمين اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير يا رب العالمين اللهم رب السماوات السبع ورب العرش ورب العرش العظيم ربنا ورب كل شيء خالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان نعوذ بك من شر من شر كل شيء إن أنت آخذ بناصيتها اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اخلع عنا الدين وأغننا من الفقر قوم إلى صلاتكم يرحمكم